ṣe ọpẹ́ o ọjọ́ oríire mi ti wọlé dé kábíyèsí tó ń bẹ lókè tí kò ní yípadà láéláé o ṣóun ló ń bá mi ṣe mo yọ̀ o ẹ bá mi pè wọ́n kán bá mi ṣọpẹ́. ọlọ́run ló ní orí bẹ́ẹ̀. àrà ló tún fẹ́lẹ́ ìjà. ẹ̀bùn yìí fojoojúmọ́ pọ̀ sí ni. orin fíìmù kọ́lẹ́lẹ́ yìí o. rẹ́kọ̀d titun tọ́nulade adékọ́lá gbẹ́jáde ni. ẹ bá mi sọ pẹ́lá kọ́lẹ́. ó ya fídíò ẹ̀ ó tẹ́ kíyàtọ̀. gbogbo orin gbogbo ijó gbogbo gílámọ̀. kódà ọdúnladé adékọ́lá tó àṣe gírígírí lórí asán ni mi ò mọ̀ pé ká máa dúpẹ́ ló tọ́ ojú mi rí tó mo kí gbẹ̀pẹ́ tó àmupẹ́ kí n tó mọ̀nà tó tọ́ mi ò lówó lọ́wọ́ mo lọ́wọ́ wó yá láti fi ṣáájú kí lè bẹ̀gbẹ́ pé ẹni ò lọ lọ́rùn ó kú òṣì ìgbẹ̀yìn ṣá ló ló kú wàdà kó tó mọ̀ pé kó ṣeré ń bẹ̀ ọkùnrin obìnrin ẹ jọ̀wọ́ ẹ bá mi pé wọn kọ́ bá mi mú jọ. pàdé yìí olóró yẹn máa ń o. àtúwọ̀lá ni yẹ fẹjà ni bó ṣe ń di igi ẹ̀. tíráàkì kan lélẹ́yìn nínú rẹ́kọ̀dì yìí. ẹ bá mi sọ pa. Ah, láwùjọ ọmọ ni wo fi gbé jó ọmọ ni wo ò fi gbé ọwọ́ ayọ̀ ṣá lọ́wọ́ mi ọmọ ni wo fi gbé láyé tí mo wá. àwọ̀ ọdúnládé adékọ́lá ṣe bẹ́bẹ́. orin tó kọ ìyún ní ìkó stand out yàtọ̀. gbogbo èèyàn ló ń bẹ̀rẹ̀ ẹ̀ wìtìwìtì ló ń ta káàkiri o. a ti gbé jáde báyìí. mákẹ́tẹ́ náà distributed by excel and records international. shop one owóde police station ọ̀fà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 ariwo báyìí lórí YouTube wa Exec TV ẹ kílíkì lórí ẹ̀kẹ́ ìrànwọ́